نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت الغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله شبهات وردود عن حكم المولد النبوي هذا هو عنوان خطبتنا في هذه الجمعة إن شاء الله سبحانه وتعالى لم عباد الله أن الله سبحانه وتعالى قد أكمل لنا الدين وأتم علينا النعمة ورضي لنا الإسلام دينا وأمرنا جل ثناؤه بالتمسك بهذا الحديث حتى الممات قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وبين الله تعالى الحكمة من خلق الإنس والجن فقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وفي ذلك شرف لهم وسعادة لهم في الدارين والفائدة من هذه العبادة إنما هو راجعة لهم ومن فعن أبي هريرة رضي الله عنه فمن أبى أن يعبد الله فهو مستكبر فمن أبى أن يعبد الله سبحانه وتعالى فهو مستكبر ومن عبد الله وعبد معه غيره فهو مشرك ومن عبد الله وحده بغيره ما شرع الله وهو مبتدع ومن عبد الله سبحانه وتعالى وحده بما شرع فهو المؤمن الموحد ولما كان العباد في ضرورة إلى العبادة ولا يمكن أن يعرفوا بأنفسهم حقيقتها التي ترضي الله سبحانه وتعالى وتوافق دينه لم يكلهم إلى أنفسهم بل أرسل إليهم الرسل وأنزل إليهم الكتب لبيان حقيقة تلك العبادة كما قال سبحانه وتعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال سبحانه وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون فمن حاج عما بينته الرسل ونزلت به الكتب من عبادة الله وعبد بما يملي عليه ذوقه وما تهوى نفسه وما زينت له شياطين الإنس والجن فقد ضل عن سبيل الله ولم تكن عبادته في الحقيقة عبادة الله بل هي عبادة عبادة هواه كما قال الله سبحانه وتعالى ومن أضل ممن اتبع هواه بغير هدى بغير هدى من الله وهذا الجنس كثير في البشر وفي طلعتهم النصارى ومن ومن ضل من فرق هذه الأمة كالصوفية فإنهم اختاروا لأنفسهم خطة في العبادة مخالفة لما شرع شرعه الله سبحانه وتعالى على لسان رسوله صلى الله عليه وسلم ويتجه هذا ببيان حقيقة العبادة التي أمر الله بها وحقيقة معارف السوفية اليوم من انحرافات عن حقيقة تلك العبادة فالعبادة أيها المؤمنون فالعبادة التي شرعها الله سبحانه وتعالى تنبني على أصول وأسس ثابتة تتلخص في الآتي ضوابط العبادة الصحيحة أولا أنها توقيفية بمعنى أنه لا مجال للرأي فيها بل لا بد أن يكون المشرع لها هو الله سبحانه وتعالى كما قال الله تعالى لنبيه فانتقم لمن كما أمرت ومن تاب معك ولا تطغوا وقال تعالى ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وقال سبحانه وتعالى عن نبيه إن أتبع إلا ما يوحى إلي ثانيا لا بد أن تكون العبادة خالصة لله سبحانه وتعالى من شوائب الشرك كما قال سبحانه فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فإن خالط العبادة شيء وإن خالط العبادة شيء من الشرك أفضلها كما قال سبحانه ولو أشركوا لأبط عنهم ما كانوا يعملون وقال سبحانه ولقد أوحينا إليك ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الفاصلين بل الله فاعبد وكن من الشاكرين ثالثا لابد أن يكون القدوة في العبادة والمبين لها رسول الله صلى الله عليه وسلم كما قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وعلى آله وسلم في حديث الذي روته هنا عائشة عائشة رضي الله تعالى عنها من عمل عملا ليس عليه أمرنا فهو رد وفي رواية من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقوله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي وقوله صلى الله عليه وسلم خذوا عني مناسككم إلى غير ذلك من النصوص الكثيرة رابعا أن العبادة محددة بمواقيت ومقادير لا يجوز تعديها وتجاوزها كالصلاة مثلا قال الله سبحانه وتعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وكالحج قال تعالى الحج أشهر معلومات وكالصيام قال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم خامسا لابد أن تكون العبادة قائمة على محبة الله تعالى والذل له والخوف ورجائه قال الله تعالى أولئك يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه وقال تعالى عن أنبيائه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ثالثا أن العبادة لا تنقص عن المكلف من بلوغه عاقلا إلى وفاته قال الله سبحانه وتعالى واعبد ربك حتى يأتيك اليقين ọpẹ́ ni fún أبا أبا ọba ni ọba لي ìkẹrẹ ọlọ́run ọba náà ni ọba tó ti wá ní mùsùlùmí ọba tí ọpẹ́ yẹ ní ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run ẹni tó dé wá sàlàyé ẹ̀sìn fún wa látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọlọ́run ọba ìlú ìfẹ́ ọlọ́run pẹ̀lú ẹ̀sìn tó nílẹ̀ ẹ̀sìn òtítọ́ ẹ̀sìn òdodo ó pé kókó àkóyawọ́ pẹ̀lú wa tó wúlò fún wa láyé òun náà ni òjìṣẹ́ ọlọ́run sọ́lọ́mà àti sọ́lọ́mù ti àlàyé fún wa ọlọ́run bá wa kí ànábì dáadáa bá wa kí àwọn aráalé rẹ̀ bá wa kí àwọn sọ̀hábà rẹ̀ bákan kí ọlọ́run bá kọ́ bá fẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá dọ́wọ́ wa ká sì máa ní ètò ìpadàdà síwájú ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ nítorí pé ayé tá a wà yìí ayé tó kéré ni ayé tá a wà yìí ó fẹ́lẹ́ púpọ̀ ìjọsìn tọ́lọ́run bá sì ní àwa sí láyé àfi ká bójútó dáadáa mélòó mélòó láwọn èèyàn tá a rí níjàta tá a rí lánàá mọ́ àwọn kan náà látúnjọ sùn lánàá ṣùgbọ́n tí ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá tuntun ti pa wọ́n kó tó di pé ilẹ̀ yìí mọ́ lẹ́nu ìgbà sílẹ̀ mọ́ iná ọlọ́run tó tún mọ iye ẹ̀bí tó ti lọ ẹni òun náà ló mọ̀ gbogbo ẹni tí irú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ló lè sọ ṣùgbọ́n àwọn àgbà tá a ta kété bí irú yẹn àwa lè máa lérò pé gbogbo èèyàn bá a ti jọ ń bẹ náà lájọ ń bẹ lánàá bá a ti jọ ń bẹ lánàá bóyá bẹ́ẹ̀ náà la ti jọ ń bẹ lónìí èmi tí ẹni àtẹnìkọ̀ọ̀kan wa náà ti àjọ ń bẹ lónìí yìí ó ká sí wa mọ́kàndínlógún mọ́kàndín báyìí òun náà ló kù torí pé ìbẹ̀rù ọlọ́wọ́n bá òun náà ní ìpìlẹ̀ sí ọgbọ́n ọlọ́wọ́n bá kó fi ìbẹ̀rù rẹ̀ kó fi ṣe ní àtẹnìkọ̀ kan wa lọ́sọ̀ọ́ gbogbo àtàjẹ́ òsì ọlọ́run àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀nà níṣẹ́ sí gbogbo àgbáńlá ayé iṣẹ́ tọ́lọ́wọ́n bá fi ràn iṣẹ́ tó pé ni ìjẹ́ tí ò sí ẹyọ kúrò bẹ́ẹ̀ tàbí ẹbí fún un òun náà níṣẹ́ tọ́lọ́wọ́n fi ràn lẹ́nu sọ́lọ̀ torí pé kánẹ̀bí o tó kúrò láyé lọ́lọ́wọ́n bá ilé gbọ́lá ti sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tó sì ti pé pérépéré ẹ̀dẹ́kun ẹ̀já wo ẹ̀já àrùn ọlẹ́gbẹ̀ẹ́ yìí

òun náà lẹni tó ti mú mi kéèta nípa ẹ̀sìn Islam tó jẹ́ oníkéèta sí ẹ̀sìn Islam tàbí ẹni tó wá jẹ́ ọ̀tá pọnbélé tó fojú hàn sí ẹ̀sìn Islam irun wọn ni wọ́n máa lérò pé bọ́yá àbújá jẹ́ kù kan bẹ nínú Islam wàláhì kò sí agbègbè kan tó fẹ́ sẹ́rí Islam sí tó bá ti jẹ́ pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ètò ayé dáadáa ni ó rí i pé gbogbo ẹ̀ pátá òun náà lè Islam yìí òun náà ló dá sí tí ó ti jẹ́ ẹ̀sìn kan kí ẹ lè máa pè lórílẹ̀ ayé yọ̀ọ̀dà sí gẹ́gẹ́ bí Islam ti lè ọpẹ́ ní fọlọ́wọ́n ọba tó ṣe bẹ́ẹ̀ fún wa o gbogbo àtàwọn ajẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àlọ́ ọmọ ìṣe ọlọ́wọ́n ọba bó ṣe ṣe báyìí fún wa ọ̀pọ̀ wa láti fi fẹ́ wá sí ìlànà yìí mú títí tí ó fi dópin á dẹ yẹn títí ìsàn ìsìn yìí á tí ó fi dópin ayé wa yẹn ni bá a ṣe parí ayé náà ni kìí ṣe ń dáàṣe lásìkò kan yàtọ̀ sásìkò kan kìí ṣe ń dáàṣe pé mo ti jẹun yó ìwà jẹun mọ́ ìní

á ṣe dọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá ni o kò sí ọgbọ́n tá a rí dá sí i láì máa yẹ áyà lọ́lọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá sọ pé àgbọ̀dọ̀ kó láyé àti ká jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí áyà sọlọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá sọ pé gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀fáyọ̀ wọn ọlọ́run ọba nípa apá àti ìpayà ẹ̀ sì kó láyé àfi ká jẹ́ mùsùlùmí àti bọ́lọ́run ọba ìlẹ́kọ̀ọ́lá ti ń nínú suratul Baqara àyà bákan náà anabi wa yakubu alayhi salam òun náà tún sọ fún àwọn ọmọ rẹ̀ tó bí yakubu tó ti kórúkọ tá a màmá tó gbajúmọ̀ tó ní israel tẹgbẹlẹ tara rẹ̀ ní àwọn ọmọ israẹli ti yà tá a ti gbé bànú israel tá a bá gbé bànú israel àwọn ọmọ yakubu alayhi salatu wa salam mi tọ yakubu ìfúnra rẹ̀ táwọn ń pè ní jacob òun gángan fúnra rẹ̀ ti àlàyé fáwọn ọmọ rẹ̀ ó sàtọlẹ fún ọyún tẹ ẹ̀yin ọmọ mi ẹ gbọ́dọ̀ kó láyé o àyàfi kẹ́yìn náà kẹ́sì kí ni o kẹ́ ẹ jẹ́ mùsùlùmí bọ́lá wọn bá ilé kí wọ́n kọ́kọ́ nípa àtọ́lẹ̀ anábì Ibrahim àti àtọ́lẹ̀ anábì wa Yakub alayhi salatu wassalam nípa àwọn ọmọ wọn nìyẹn. àtọ́lẹ̀ eléyìí náà ọwọ́ agbọ́dọ̀ máa já sọ́lẹ̀ ìṣẹ́ni àtẹnifọ̀kan wa náà fáwọn alásùnmá wa fáwọn ọmọ wa fáwọn ayékan wa fáwọn ìyàwó wa fáwọn ọ̀rẹ́ wa nítorí kálukú wa kájúrò mẹ́sìn àti gbọ́dọ̀ kó láyé àti kájẹ́ tó pé a máa jẹ́ mùsùlùmí lẹ́sìn pé a jẹ́ mùsùlùmí kú sọ́dọ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ ó sàlàyé fún àìdí pàtàkì tó fi dá àwọn àlìjànú àti àwọn ènìyàn ìdí pàtàkì tọ́lọ́ ti fi dá wa òun náà ní kálí máa ń tẹjọ́ sí fóun nínú sọ́dọ̀tù Zariyat àyà fifty six ọlọ́run ti ọlá rẹ̀ ga jùlọ sọ pé wọn ọ̀dà àlìjànú àti èèyàn lásán bí kò ṣe torí kún lè bá a máa ń eléyìí iyì lọ́jẹ́ fún wa púpọ̀ òun bá ń sin ọlọ́run ọba ti ọlá rẹ̀ ga jùlọ oríire ló sì jẹ́ fún aláyàtà òkè yá àmà

bó o lè o ṣe ní rí iyì àti àpọ́nlé nínú ẹ̀mí wípé wọ́n wá jẹ́ orúkọ lọ́wọ́ ọba tó ń fi ọlọ́wọ́ ọba ìlẹ́fi ọlá nìkan ṣoṣo á rí pé orí yìí ọba ìlẹ́fi ọlá ti ṣe sẹ́ni kan wa bẹ́ẹ̀ sì ni láyé àti lọ́run kò sí àǹfààní kan tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn fẹ́ rí tí ọba ti lọ́wọ́ ọba tó ju kó tó jìyà lọ bẹ́ẹ̀ bá wá sí ọlọ́wọ́ ọba dáadáa yóò tún wá rí oríire láyé àǹfààní tó tóbi jù yóò tún wá tẹríba tó ẹja wa lọ mọ̀ pé mẹ́rin làwọn èèyàn pín sí o lágbègbè títí lọ́n tá àwọn yìí lágbègbè ìjọsìn gbogbo ẹni yòówù tẹ ẹ bá pè pé ó tẹ̀sìn ọlọ́wọ́n ọba tọ́ bá gbọ́ tó lóhùn ọ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá káàfìrí káàfìrí àgbẹ̀dọ̀pani ni onímọ̀tòmọ̀tò tó jọ rẹ̀ lójú ni torí tó ọba jọ rẹ̀ lójú ó ṣe ní ìjọsìn fọlọ́wọ́n ọba tó dá ọ bàbá tó di ẹ̀bí ọ nítòsí níbà ló bí òun tẹ lọ sáré tètètètètè ló ti tẹ tó ipò yóò tó orí ọ wà tó ọba ti ti lọ́wọ́ lọ́yọ̀ ní mọ́tò tó ní ọjọ́ rẹ lójú ẹ̀mí rẹ ti gọ̀ ọ́. tó alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ náà làwọn tó ṣe pé ó ń sin lọ́wọ́n ọba ó tún wá sin ẹlòmíì mọ́ lọ́hùn. ẹni tó bá sin lọ́hùn tó tún mẹ́lòmíì ti ń sin ọlọ́wọ́n ọba mọ́ sí ń sin ẹlòmíì mọ́ ọlọ́hùn mú ṣíríkù nìyẹn ẹlẹ́bọ nìyẹn torí kó ti fi nǹkan kéjì ọlọ́run nínú ìjọsìn gẹ́gẹ́ bá ní ó sọ pé ẹ̀kan wà bẹ́ẹ̀ ni àbá tẹ ẹ ráwọ òkúta yìí kì í gangan náà ni àwọn ni wọ́n mú Ọlọ́run ni tá a bá ti sọ fún wọn àwọn ni wọ́n gbẹjọ tiwa lọ bọlọ mú síríkù nìyẹn ẹlẹbọ òun náà lélẹ yẹn lélẹ yẹn náà wúlò kò sún ọ gbogbo ẹ tẹ ẹ bá ti ní Ọlọ́run ọba ẹlẹbọ ni ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹ tó ṣe àwọn kan ní wò títí tẹ́tí ẹ̀ kò tiẹ̀ béèrè ìmọ̀ kankan tàbí ìtọ́sọ́nà ọlọ́wọ́n ọba lórí gbogbo nǹkan ti ṣe irú ẹsẹ̀ ẹ bá ti ń kí bá ti ṣe báyìí kí ń ṣe ìjọsìn pẹ̀lú sọ́nà òun ṣe lófin ọ̀wọ́ àmọ̀tẹ́lẹ̀ aládàádáálẹ̀ tàwọn àfa àwọn yẹn ju gbogbo ọ̀rọ̀ fún wa kò sí fẹ́ni kan ṣẹ̀ṣẹ̀ máa fi nǹkan mọ̀ wá lójú ẹni tó bá ti ń ṣe lọ́n pẹ̀lú tọ́lọ́hùn òṣè lófin aládàádáálẹ̀ ni bákẹ́rẹ́ tó bá wá ń sin ọlọ́wọ́n bá pẹ̀lú tọ́lọ́hùn ṣe lófin ọlọ́run nìkan ṣoṣo náà ní sínsìn alimọ́mìnú lè mú wá ṣe orúkọ ọ̀tọ̀ ní kíni o olùgbàgbọ́ òdodo tọkọlọ́ ńlọ́kàn so ẹ̀yọ̀ kan tó wúlò náà nù. alákọ̀ọ́kọ́ òun lẹ tó ṣe pé kò sin ọlọ́run ọba rárá alóní motomoto káàbìlì ni ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tí ọjọ́ pé sin ọlọ́run tó wá ń pa nǹkan ní ìmọ́lọ̀ nínú ìjọsìn mú ṣíríkù nìyẹn ẹlẹ́bọ ni ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹ́ni tó ṣe pé sin náà nìkan ṣùgbọ́n ìlà ákáyè rẹ̀ tàbí fẹ́ẹ́nu rẹ̀ ní sin náà kò fi sin náà pàṣẹ fi sin náà kò sì fi táàdì sọlọ ní abisí lọhùn kò fi sí lọhùn irú ẹni bẹ́ẹ̀ mo bíta dìrùn ní aládàáda lẹ ni ẹni tó dá bẹ́ẹ̀ lẹni tí wá sí lọhùn nìkan ṣoṣo pẹ̀lú ntọlọ ọba ìlẹkẹ ọlá ṣe lófin lórí ahán nẹbi ilẹ sọlọ láàrin sẹlẹm irú ẹni bẹ́ẹ̀ ni olùgbàgbọ́ tọmọ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá lọkàn ṣoṣo eléyìí ló ti yẹ kí ní àtẹnìkọ kàwákájẹ gbogbo àtàjẹ rúṣẹ Ọlọ́run ìsáfin sọ gbogbo àwọn àlàyé yìí òun náà a fẹ́ máa sọ̀rọ̀ lé lórí nítumọ̀ ayé àti símbọ̀ yìí dá ọlọ́run dáhàlà tọ́lọ́mbá lọ́sẹ̀kùnú tẹ̀mí òun náà ni àwọn ìrújú oríṣiríṣi tó ṣẹlẹ̀ àti àwọn èsì lórí rẹ̀ nípa ìdájọ́ mólídì nàbí tó ti fáwọn èèyàn bẹ̀rẹ̀ láìpẹ́ yìí torí fẹ́ sin bá ti a ti bùkátà káfíń kankan fún ẹ̀sìn ọlọ́run àti tá a bá sí síra àti níbi yóò sọ bá ti lóhun láti fi ẹnu àbùkù kan síra ọlọ́run tàbí sunna níbi orí ibú tó sì ní gan lóòótọ́ fẹ́ máa ṣe kíni òun fẹ́ máa fi ṣeré lòdìjẹ eléyìí ẹ dákun ẹjẹ asọ́ra fún tí ọ̀dà ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọlọ́run ló lẹ́sìn ìtọ́ba sì láàbì tẹ̀sìn náà láàbì ṣe ẹ̀sìn fún un. nígbà tó yẹ pé ìjọsìn fọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń sọ ife mọ́lìdì yìí à ń fi sin lọ́run náà ni torí pé a fi níbi ànẹ́bì sallallahu alaihi wasallam náà ni ẹ bá sì níbi ànẹ́bì níbi ọlọ́run torí ẹ wọ́n ti kà fún ìjọsìn wọ́n máa parun yàn lọ́tún lọ́sì ó tún ti déyé o ó tún ti dé o a tún ti bẹ̀rẹ̀ báyìí o àtọ àtìkú múra àtìkú múra àtìkú múra kíni ẹni pé wọ́n máa kíra wọn lóríṣiríṣi lóríṣiríṣi báyìí tó jẹ́ pé àsìkò wọn náà ló tún súnmọ́ yìí wọ́n sì máa dé títí látìgbà tí ọba ti di twelve yìí títí tí ó tún fi dẹ̀yìn Ramadan gbogbo ojoojúmọ́ yẹn náà wọ́n bí ànábì lọ́dọ̀ sí wọn sallallahu alaihi wa sallam tó torí yẹn lé wọ́n pè lẹ́sìn kí wàá ní ti kan kọ́lá ẹ̀ká mọ̀ kọ́mọ̀jẹ̀ bá kàn máa lọ fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá láti ní máa da ìyẹn fún papọ̀ mẹ́ẹ̀ta ká ma máa da ọ̀rọ̀ papọ̀ mọ́ra wọn ó yẹ ká mọ táwọn èèyàn láwọn fẹ́ ṣe ká gbọ́ yé fúnra ara wa a bá ti gbọ́ yé tá a sì máa wọn òfin tó ni tá máa ń pè ajá kò ní ajá lọ́mọ̀ fún èmi wa ìjọsìn yìí nígbà tó kámọ ọlọ́run ọba káwá máa sìn kò wá tọ́ fún wa fúnra ara wa fẹ́ẹ́ pé fúnra wa láwọ̀ àwò báwo la ṣe fẹ́ sin ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àlè ìmọ̀ bá ṣe sin ọlọ́run lọ́nà tí ó gbà yọ ọlọ́run ọba nínú tí ó tẹ̀ déédéé fọlọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá kò tẹ̀lé ká tẹ̀sìn torí ẹ̀ ọlọ́run ọ̀dá wa dá bá ṣe tẹ̀sìn bí kò ṣe láti ṣàlàyé fún wa kí ni ògidì ìjọsìn gangan tó wọn ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá ẹ̀dá wa ọlọ́run tí ọlá rẹ̀ gàdú lọ́sọ fún àdéhùn sọ́lá yìí kọ́ sọ fún ẹ pé pàápàá òun ọlọ́run ọba ìdíkẹ ọlá òun ti gbé dìde fún gbogbo ìjọ kọ̀ọ̀kan òun gbé òtítẹ́ kọ̀ọ̀kan dìde fún wọn ìtọ́ òun láwọn òtítẹ́ yẹn sí ipe fún ọsọ fáwọn ọjọ́ wọn òní ọ̀ní bí ẹ máa ti lọ́wọ́ ẹ sì jìnnà sí gbogbo táwọn èèyàn máa ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ Suratul Nahl àyà twenty six nìyẹn wà ọlọ́run tí ọlá rẹ̀ gàdú lọ ó tún ní àárá òtítẹ́ kàtàkùnrin ànẹ́dùsọ̀lá àdìsọ́lẹ̀ àyàtúkọ́jẹ́ kò ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun ọlọ́run nìkan ṣoṣo yẹn náà òun náà ní kẹsì máa sìn suratul Anbiya àyà twenty five tayọ níbi táwọn rẹ̀ tọ́ tayọ níbi gbogbo tí àwọn tí mú wá fún wa tọ́ sàlàyé fún wa nínú ìjọsìn ọba pẹ̀lú díẹ̀ ní rẹ̀ ìròrí rẹ̀ sí tàbí kí ẹ̀mí rẹ̀ tó pàpẹ̀kọ rẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nínú ọ́fíìsì lọ́wọ́ tàbí dáwọn àlìjẹ̀nú èèyàn àtàwọn àlìjẹ̀nú burúkú yẹn àtàwọn ṣètọ́nà èèyàn ṣètọ́nà àlìjẹ̀nú tó ń pàpẹ̀kọ rẹ̀ fún kápẹ́rú bẹ́ẹ̀ lọ́ba lọ́ọ́fíì lóńfíìsì lọ́hùn irú ẹni bẹ́ẹ̀ ti sọnù kó olójú ọ̀nà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìjọsìn rẹ̀ ló ti tọ́ lódodo kò sì ní jẹ́ ìjọsìn tọ́lọ́ ọba ìlẹ̀fẹ̀ ọlọ́run tẹ̀wọ́ bí kò ti pé ìjọsìn ìfẹ́ ẹnu rẹ̀ lásán òun náà ló dé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gàdú lọ́sọ̀nù sọ́lọ́tò kọ́sọ̀ táyà fífi wípé kò sẹ́ni tó sọnù tó ẹni tó ṣe pọ́tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ láì wá ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ ọlá kìí ṣe ìmọ̀nà ọlọ́run ló fi ń ṣèjọ́ mi ọlọ́run ní kò sẹ́ni tó sọnù tó rú ẹni bẹ́ẹ̀ ọlọ́run má ṣe kéde àtẹnìkan fún adákùnmọ́jà sọnù gbogbo àti wọn náà bá ti rí wípé ẹ wá nú ọ̀rọ̀ àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí tàbí ẹnìkan ní sọ fún ọ pé mo ní o ṣe ọwọ́ béèrè rẹ̀ ó ń béèrè ẹ̀rí rẹ̀ lọ́ọ̀rẹ̀ ó ní kò sí tọ́jọ́ ẹ̀rí báwo ẹ̀rí báwo kò sí tọ́jọ́ èmi mọ́ sọ fún ọ pé ṣe mo ní o ṣe tọ́ sọ fún ọmọ mi láàfáà ni àmọ́ mọ̀ yín láàfáà ṣùgbọ́n ìkọlà tòfin ẹ̀yìn kọ́lẹ̀ ti ti òfin ẹ̀sìn fún wa wọ́n ran yín pé tófin wí ni kẹ́ ẹ sọ fún wa kí sí fún wọn ní ẹ̀sọ̀ fẹ́ lórí fún wa ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa kápẹ́ ni wọ́n máa ti yàn wá jẹ́ bí ọ̀rọ̀ ayé ni àgòdúgbóyà láti dojúkọ ẹni yẹn láti sọ ànígbà Tọba ti di di ẹ̀sìn ọlọ́run lẹ́ẹ̀ma máa wárí ìbáyìí lẹ́ẹ̀ma wárí ìbáyìí lẹ́ẹ̀ma wárí ìbáyìí. ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè a máa yọjú sí wa ẹlòmíì òpin ẹ̀ òṣà rẹ̀ dákun tí bá sọ fún abẹ́lẹ̀ máàmù rìn sáà máa lẹ́yìn wọ́n ní ìtò iṣẹ́ kí ni wọ́n ṣe fún ọ lọ ọba ìlẹ́kẹ́ ọlọ́run fẹ́ ká fi sínú kò sì fẹ́ ká sẹ́rí ara wa imam ọ̀rọ̀ kan ni mo gbọ́ tèmi fẹ́ ṣe ìwádìí báwọn kan bá ń kun lẹ́yìn èmi ò ní ṣe kíni o èmi ò ní kun lẹ́yìn wọ́n wí kíní ọmọ tako ìgbà mo mọ̀ pé ẹ̀yin lẹ́rí àkọ́kọ́ tọ̀rọ̀ kan mo gbọ́ pé ìtẹ̀yàn rìn sẹ́yìn ìtẹ̀yàn rìn mọ́nà òun tẹ ẹja kí ló dé tẹ̀ fi ń tẹ̀ ẹ́ àbẹ́káwọn èèyàn lọ sọ́ọ̀tì ni àbẹ́káwọn èèyàn lọ sọ́dọ̀ adáhùn sẹ́ni àbẹ́ká lọ sáwa torí á torí pé káwọn èèyàn kan wọnú ẹ̀sìn káwọn wá torí ibú mi. sátorí pé àwọn ẹ̀kọ́ wà ní jẹ́nà káwọ̀ wá jẹ́ bíríìjì táwọn èèyàn tó wọlé àlìjẹ́nà tó wà jáwà sínú náà ìta gbọ́ òun náà ọba fẹ́ kì í ṣe tẹ́sán ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́. torí sẹ́yìn náà bàbá wa wò ó ìtì kan yẹn tọ́ka sí ni bẹ́ẹ̀ sọ pé ẹ máa ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́la ọlọ́run nìkan lọ́ba tó sì bí ọ̀rọ̀ ilé o ìmọ̀ báwo lẹ ti dágbé a bó o ṣe wí ó ti kóró ìpè náà nì mo lọ́lọ́ dá sí yìí ń ti kéde pé tọ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń wá ẹ máa wá máa kàlà tẹ́ ń fọ́nà yanjú ìmọ̀ bá ní èmi ọ̀tẹ́ yẹn rin o tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ náà ó ṣe kí ni o yóò kú o mẹ́ lábẹ́rẹ́ lásìkò kan tí mo ọ̀rọ̀ ẹ̀mí díẹ̀ lásìkò kan ilé sàlùwàlá wọn wá ní kí bá ní kú yẹpẹ̀ wọn wá mú yẹpẹ̀ wọn gbé sínú inú ọ̀rá nílẹ̀lẹ̀ ẹnìkan wá kí mi kéjì tó ní sùn náà ọ wá kí mi ńgbà tó dá kí mi tó dá ọ́sàfẹ́ lu okùn lè dìde àwọn méjì wọn wá kọ̀sá ọ́sà gbé mi títí títí tí lọ́ba ní ustaz ẹ̀dá pẹ̀lú ẹ̀mọ́ tìlú tẹ́ẹ̀ ní bínú pé mo fẹ́ béèrè kankankan yèpẹ̀ yìí kílẹ̀ dìde mo ní kí lọ wá kí mi fún ó lára ayé ọ̀yà mo ní mi ìlé lómi ni ó ní mo forúkọ náà bàbẹ̀ nínú kẹ́ máa lo òkúta tàbí kẹ́ ẹ ti palẹ̀ yèpẹ̀ mọ́ pàpàtà oṣù rẹ lómi ń bẹ tó ṣe ń bó ṣe rí yìí ṣẹ̀tọ́ ló ti gbé sẹ́ni ẹ̀ àwọn tí wọ́n ní á máa tẹ̀ kínní kí yóò ti gbàgbé tó torí ẹ̀ wá wípé ara yín ọ̀yá ni ẹ dẹ́kunú kẹ́ ẹ̀ dánú tàbí kẹ́ ẹ wá di tẹ́ ẹ mọ̀ pé sí nígbà tó bá yá tẹ́ ẹ bá fẹ́ sàdùn aláyẹ kẹ́ ẹ sí kiri o kẹ́ ẹ máa mú mọ́ta kẹ́ ẹ lò ó ti tàn bẹ́ẹ̀ kíákíá o ẹni tó ọjọ́ wá pé ah kí ni ah mo ní wò ó kó ṣe yíyún lọ́dà ṣe mọ̀ pé tí ọba jẹ́ lómi tó tọ́ tá a rẹ̀ bá ń tẹnu ọkàn rẹ̀ yóò ní wọ́n dọ́gbọ́n sí ni o nígbà tá a dé dẹ̀bẹ̀ kó dà tiẹ̀ bá wọn tó ń sùn lé báyìí wọ́n dá gàgà lé báyìí ni wọ́n fi ìgbẹ́ngbà àrò wọn ni wọ́n padà dìde lápadà ní pé yípẹ̀ wọ́n dáàbò bò ọ̀pọ̀lọpọ̀ wa ló pé tọ́ba ti dájú bí ẹ̀sìn á mọ̀ sáfẹ́yìn bóyá ń gbà pọ̀pọ̀lọpọ̀ mi ọ̀mọ̀nà tí ó gbà gbé ọ̀rọ̀ kalẹ̀ ni kábàáyín tu bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ alọ́nà tó dáa tó rẹwà sáàfì máa fi àwọn èèyàn léèrè nípa tó bá ti ẹ̀rú wa lójú nípa ìṣesí wọn. àmọ́ o tẹ́sẹ̀ rí àwọn ọkọ̀ máa sọ pé ìmáàmù tó ọbẹ̀ tí mo lẹ́yìn rẹ̀ ìmọ̀ wádìí kọ̀ọ̀kan máa wádìí káàkiri tí èsẹ̀ yẹn rìn tí èsẹ̀ yẹn gbangba rẹ̀ ní owó gbangba rẹ̀ ní owó kọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ lọ títí tí nǹkan bí ó ṣe kíni o tí ó fi hàn sí ọ nípa nípa àlámọ̀rí rẹ̀ gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ẹjẹ́ àlọ́mọ̀ pé eléyìí ìjọsìn tọ́lọ́wọ́ bá gbé wá ni a àti gbọ́dọ̀ fi ṣeré àgbọ́dọ̀ fi sawẹ́wà àgbọ́dọ̀ fi ṣiyẹ̀yẹ́ ká lọ mọ̀ yí pé irú ìjọsìn tọ́lọ̀ ní àṣẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́nyìn bẹ́ẹ̀ púpọ̀ o nínú àwọn tí wọ́n wọ́nyìn lágbègbè yìí oní làwọn náà sọ̀rọ̀ àwọn christian àtàwọn tó tún sọnù nínú àlìkúmọ̀ yìí nínú àlìkúmọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn sùfìyà ẹ̀ẹ́dì lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ wọ̀sáàpù àwọn èèyàn máa ń gbé síbẹ̀ kọ́dìmù kìnnìkan làwọn kùwẹ́dìmù kìnnìkan làwọn wọn làwọn táwọn ń tẹ̀bọ̀ yìí sìn pé àwọn àwọn ń ṣe bọ̀ yìí sí àlùbáyá nìkan ni sòfíà làwọn ṣe bọ̀ yìí sí ọlọ́run ọba ìdíkì ọlálẹ́mí ń bẹ lọ́wọ́ kébi ọmọ ṣe bọ̀ yìí sí àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. àmọ́ àmọ́ dáàbò bo orí ẹnìkan kẹ́là ọ̀dájú téèyàn ọmọ téèyàn ń ṣe ni ìròrí àwọn èèyàn ìtọ́nà ọba ìdíkì ọlọ́run kọ wa lọ́mọ ṣe kó lóòótọ́ ṣe bọ̀ yìí sí àwọn kan ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ tí ẹ jẹ́ ẹ̀pọ̀ jù yọ facebook lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀sáàpù àwọn èèyàn káàkiri ẹjẹ́ àwọn tá à ń ṣe gbogbo àti ajẹ́ mùsùlùmí àwọn sòfíà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ìṣẹ̀lọ́ tako kíra ọlọ́run tako sunna ní Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn náà tọ́ba tún kó ojúmọ́ àná tọ́ba ti di ìrọ̀lẹ́ yóò tún ti gba sáríà lọ ó lè jẹ́ kòmùrà àti sòkòrọ̀ gbogbo ẹ̀ yóò ti gbàgbẹ́ lọ ẹ dákun ẹjẹ́ àwọn tá à ń ṣe o ẹjẹ́ adó tẹ̀sẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ká dúró dáadáa bófin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe fẹ́ ká dúró torí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyẹn wọ́n ti lọ ní ètò kalẹ̀ fúnra ara tiwọn nínú ìjọsìn tó yapa sí ìjọsìn tọ́lọ́ wọn bá ìdíkẹ́ láti lópin. ọ̀lọ́ ṣé ẹ̀bá ṣe pásítọ̀ tí ó máa gbà àyàn púpọ̀ ni ẹ̀yin náà rí ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ ta lọ sọ fún ọ pé kọ́kọ́ ti láyéláyé lọ́la fún tó di pẹ́ẹ́sì kọ́ ọmọ sẹ́nu ó tún ta sí àbòmí fún ó tòkí ní tààrà níbòmí ta lọ́ràn wọn níyẹn sẹ́nì kankan tó ràn wọn bẹ́ẹ̀ ta ló ní kí wọ́n gbé àwọn àdìgáàrù kan pé náà lẹ́ẹ̀ máa ṣe láàárọ̀ wọ́n ní fàárọ̀ lọ́yàtọ̀ síta níbi sọ̀tọ̀lọ̀ ìbífẹ́ inú wọn ló gbà pípẹ́ fún wọn ta ló ní kí wọ́n gbé tìrọ̀lẹ́ kalẹ̀ ìbífẹ́ inú wọn ló gbà pípẹ́ fún wọn ta ló ní wọ́n gbé kúfúrá kalẹ̀ ìbífẹ́ inú wọn ló gbà pípẹ́ fún wọn ta ló ní tó kù wọn bá kú fún ọ̀rọ̀ gbàgbà báyìí wọ́n tún tẹ wọ̀dí ìfàlẹ́ lórí ìbífẹ́ inú ló pèpè ló gbà pípẹ́ fún wọn. ọ̀bọ̀fin ẹ̀sìn ọlọ́run ọba ìrèké yọwọ wà yọ ibi kúlì làhùnmá yóò yoni àlàhùnmá nù o ẹ ẹ dákun ẹjẹ àmọ́ ìpè ìlànà tí wọn ọjà pagidi ní ìlànà tí Ọlọ́run ọba ìlẹkẹlá mìíràn nẹgbà Muhammad sallallahu làwọn náà ti sòdodo wọn sọ ẹni táwọn ń ẹni kọjú lọ oníṣáàbìlì òun sọ pé ṣáàbìlì náà lòun tẹ̀lé lẹ́tà bá ní náà sọ bẹ́ẹ̀ tiẹ̀ yóò sọ tiẹ̀ rùfáyín yóò sọ tiẹ̀ èyí ti sànẹ́bí sallallahu alaihi wasallam ni wọ́n tẹ̀lé torí ẹ̀ ẹ jẹ́ aṣọ́ra fún mi gbogbo àwọn pátípátí àwọn ìròrí kíròrí yẹn ìyẹn pọ̀ nínú àwùjọ lónìí láwọn nǹkan tó yapa sí ìlànà àlẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tá a bá ń ṣe àlàyé rẹ̀ láwọn kó tó di pé yóò lè jẹ́ ìjọsìn gidi tá a lè gbà á táwọn èèyàn bá sọ pé ìjọsìn lélẹ́yìí ìjọsìn tọ́lọ́ wọn bá fẹ́ ọ wà lórí àwọn ìpìlẹ̀ kan àwọn ìpìlẹ̀ kan lórí rẹ̀ lọ́wà ètò ṣe pé àkójọpọ̀ rẹ̀ òun náà lélẹ́yìí. alákọ̀ọ́kọ́ ìjọsìn tọ́lọ́ wọn bá ọlá tó ṣe lófin fún wa á mọ̀ yìí pé alẹ́ ìbáàdà tó tọ̀ òkè ìdí ìyá èyí ń jẹ́ ìjọsìn yìí tá a gbọ́dọ̀ ṣe àfi tá a bá tó rẹ̀ rìn ní. tọ̀kì ìfù ni amúrò ń tọ̀kì fíì ọ̀rọ̀ kan tó ṣe pé abùkátà àkìlọ̀ lọ́run tó ń pa rẹ̀ kí làdébí sallallahu alaihi wasallam tó ń pa rẹ̀ tí ọba ti sí à ń ṣe gbogbo ẹ̀ láàmú wà nǹkan fún ni ṣé gbogbo ẹ̀ láàmú wà nǹkan fún gbogbo ẹ̀ ní tọ́ba ti jẹ́ jọ̀sìn tọ́ba ti sọ ayé láàmú ọkọ̀ kékeré gbogbo ẹ̀ tó ìjọsìn ó bùkátà bẹ́ẹ̀ o torí pé kò sí ọgbọ́n kò sí làákà ìkò sóye kankan tá a fẹ́ lò pọ̀ ọ̀jọ̀ sí pé ẹja lọ fún orí fún ẹja tàbí subhanahu wa ta'ala gẹ́gẹ́ bọ́lá ọba ìlẹ́jọ́ láti sọ fáwọn ìṣúná pé pàṣẹ́kì nǹkan máa omi dúró déédéé bí wọ́n ti ran ọgbẹ́ ọlọ́run ti pọ́ láṣẹ àti gbogbo àwọn tó bá ronú kú àdá pẹ̀lú wà nẹ́sùn sọ́lá má ṣe bẹ̀rù pọ́n rí o má tayọ àlá o dúró lálà bọ́lá ọba ti yọ sí nínú sọ́lá tó hóòdù ayaba ti ẹ̀kún yẹn àti bọ́lá ọba sọ fáwọn ìṣúná pé lẹ́yìn náà wá bèrè tẹ̀lé ìlànà ìfẹ́ inú àwọn tó ṣe yí pé wọn ò ní mọ̀ kankan dájájú àwọn yẹn n ò lè rọ ọlọ́rọ̀ kankan nínú ẹsẹ̀ ọlọ́run sọ́dọ̀tù jàdíà àyà eighteen ònìyẹn wà gẹ́gẹ́ bọ́lá ọba ilé jọlá sọ fáni sọ́dọ̀ ní sọ́dọ̀tù àkọ́b àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án yìí pé àníṣe aránṣẹ́ṣẹ́ pé kọ́ tẹ̀lé ń tí ọlọ́run ọba ilé jọlá sọ fún ọ. tó ilé fi wá yìí pé àtẹ ìjọ tìta a máa ṣe amúrúntà ìfíyù ni ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀rí ni tí ọba ti lẹ́rìí ẹ ẹ ti padà máa rí i pé mólídì ò sí kí ni o kò lẹ́rìí ni o ti rọ lọ gbogbo àwọn ẹ̀rí tí wọ́n ní àákò wọ́tá sì bàjẹ́ sí fún yín náà ẹni sáàrí ọ̀bá sínú ọkàn rẹ̀ yóò sì rí fọ́rọ̀ yẹn yanjú nínú ìgbésí ayé o ṣùgbọ́n sáàrí bá bẹnu ọkàn rẹ̀ kò sí tíṣẹ́ ìtọ́nu ó tún lékún kojú àmójì lọ fún ààrẹ tó ṣe pé bẹnu ọkàn rẹ̀ sòtòrí délé yìí ká mú alákọ̀ọ́kọ́ yẹn dání pé ìdí ń jẹ́ ìjọsìn ọ̀rọ̀ kan ni dáa gbọ́dọ̀ dáṣe pẹ̀lú ọpọlọ wa pẹ̀lú agbárí wa pẹ̀lú ọkàn wa àyàfi pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́wọ́ bá tọ́ sí tó ní ẹ̀sìn àti pẹ̀lú àlàyé látọ̀dọ̀ àlẹ́ sọ́lá. sọ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ìbáàdà ká tó lè pè ní ìbáàdà gidi o ọ̀ràn àyàn ní kọ́jẹ́ pé ìbáàdà yẹn á ṣe họ́ọ̀lì sọ̀tàlìlá torí ọlọ́run láti dé á fi wá ojú rere ọlọ́run ojú rere ọlọ́run láti wá. ìfẹ́ ìjọsìn yẹn rárá gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà ọ̀sẹ̀ tó fani sọ́lá tó sọ́lá tẹ̀lé káf àyà wa tiẹ̀ níparí pé ẹni yóò tó bá jẹ́ni tí ìran ọlọ́run tí ìran ẹlẹ́dàá rẹ̀ kọ́ ya tẹ́ tó dá o kò sì gbọ́dọ̀ gbórogún kankan mọ́lọ́run nínú gbogbo ìjọsìn tí ọmọ àti kọ́lọ́ tí ọlá rẹ̀ gàdúrà ọlọ́run ní kò gbọ́dọ̀ fi kankan kò gbọ́dọ̀ fi pẹ̀lú òun ọlọ́run nínú ìjọ ẹ̀já sálẹ̀ nìkan tó dákọ̀ pé àfa àwọn Dáúdù ǹjẹ́ ò lẹ́wà síbi iléyà ọdún iléyà bàbá alágbájá bàbá alágbájá báwo gbogbo mùsùlùmí lóníjọ lẹ́wà síbi ọdún ìdìlì fitiri sars lágbájá èmi ò rò pé gbọ́ kéye kẹ́nìkan tó nílà kẹ́yọ̀ sọ bẹ́ẹ̀ o bí ọdún ìtúnu àwẹ̀ bàbá alágbájá ni kẹ́ ẹ wá o tó bá di ìgbà ìtúnu àwẹ̀ ti ìyá alágbájá náà kẹ́ ẹ tún wá tàbí ọdún iléyà bàbá alágbájá fẹ́yìn gbọ́ kẹ́nìkan wí bẹ́ẹ̀ ni nígbà tó jẹ́ pé gbogbo ẹ tó jẹ́ pẹ́sì ló gbé yẹn wá kí ló dé tó jẹ́ ti gbogbo wa tẹ́nìkan ò ní máa sọ fún afẹ́ ti bàbá alágbájá tàbí tàdúgbò kan ṣùgbọ́n bí tọ̀hún wọ́n lè sọ pé tẹ́wàá bíi mọ́lídìí bàbá òmùkọ tẹ́wàá bíi mọ́lídìí lérò tẹ́wàá mọ́lídìí òkè ọjà tẹ́wàá mọ́sẹ̀ẹ́sẹ̀ ìsàlẹ̀ ọjà tẹ́wàá ti ìdí òde tẹ́wàá tàgbájì tẹ́wàá níjẹ̀mbà tẹ́wàá lólúwọlé tẹ́wàá ń salú tẹ́wàá ń kòtò tẹ́wàá lẹ́kùlé wọ́n máa sọ pé mo nídìí ibẹ̀ mo nídìí bàbá alágbájá ti ustaazi lágbájá wọ́n máa dá akọ rẹ̀ a lè jẹ́ sí i kọjá ti bàbá alágbájá nìkan yìí tẹ̀sí ni ẹ má jà tanra wa ó fojú hàn dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa la rí la rọ́nà tọ́lá àti tó tẹ̀sẹ̀ bọ́ nóògbé ẹ̀jẹ̀ àmọ́ tá àti ẹ̀dá kò torí tọ́lọ́ so ìjọsìn ọgbọ́dọ̀ jẹ́ pé táàtì wojú rere Ọlọ́run nìkan pẹ́rẹ́gẹ́dá ìjọsìn ìjọsìn bẹ́ẹ̀ ti lè rúpọ̀ mọ́ nǹkan míì tọ́yàtọ̀ sí tọ́lọ́run ẹkọ ti rò mẹbọ nìyẹn o bẹ́ẹ̀ sì ni dẹbọ bẹ́ẹ̀ ti lè ka ìjọsìn yọba ìjọsìn jẹ ni gẹ́gẹ́ bọlọ ti sọ fún anabi sọlọ nípa àwọn anabi Ọlọ́run tó ti wá síwájú Ọlọ́run ni pé tí wọn bá lọ mórogún pẹ̀lú Ọlọ́run ni tí wọn fi nǹkan ní ìkejì Ọlọ́run gbogbo jẹ tí wọn ti ó sì bàjẹ́ lẹ́ẹ̀kan náà Ọlọ́run tó sọ fún anabi sọlọ gẹ́gẹ́ fún ara rẹ̀ pé àti ránṣẹ́ wa báyìí anabi sọlọ ayàtà kàtẹyìn wà ní so eléyìí Ọlọ́run ọba ìlẹkẹlá ni àti ránṣẹ́ wa báyìí anabi sọlọ àtàwọn tó síwájú rẹ̀ wípé tó mú nǹkan ní ìmọ́lọ́hún tó ṣiṣẹ́ rẹ̀ nítorí nǹkan ní ìtọ́yàtọ̀ sí tọ́lọ́hún tàbí ṣiṣẹ́ rẹ̀ pa ẹlòmíì papọ̀ mọ́lọ́nù rẹ̀ gbogbo ṣẹ́ tó ṣe ó sì bàjẹ́ pátá ó ti wá wà lóyún tó ṣe pé yóò ṣòfò bí kò sí fọlọ́ nìkan ṣoṣo ní kọ́ máa sìn kó sì máa wà ní ẹjọ́ máa dúpẹ́ fọlọ́ sọ́ràtò zomar sixty five sixty six nílé yẹn wa ẹlẹ́ẹ̀kẹta nínú e, àwọn ìpìlẹ̀ tó wà fún ìjọsìn tí ó jẹ́ ìjọsìn dáadáa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ìjọsìn yẹn kò sẹ́ni tó gbọdọ̀ jẹ́ àwòkọ́ṣe tiẹ̀ nínú rẹ̀ tó lọ tọ́ kó níbi gbogbo ti jaburú táwọn yẹn dálẹ̀ láwùjọ o àti ìdèbí ọ̀rọ̀ ẹ̀rọ àwọn ọ̀rọ̀ mọ́lídìí àrárá o àkàwé lásán lélẹ́yìí o kọlọ́nà wa bí ti bẹ láwùjọ àní ìjọsìn rẹ ó tó di pé yóò lè jẹ́ pé ìjọsìn gidi àwòkọ́ṣe tiẹ̀ sáàrì dáadáa tó fojú hàn òun náà ni sallallahu alaihi wasallam kí ni ìdílé àtúntò bẹ́ẹ̀ ọlọ́run jọjọ kúnlẹ̀ sọ pé làkọ́ni kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ti bí àpẹẹrẹ rere àwòkọ́ṣe rere ó ń fẹ́ fún yín lára òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run fẹ́ni tí bá ran kọ́ látọjọ́ kan ìtòsí rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn wọ̀nyẹn wọn làdẹ́bí ọmọ tí àwòkọ́ṣe wọn suratul ahzab aya twenty one òlìlẹ̀ yẹn wa kódà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọnù suratul hajj aya lẹ́kẹ̀dẹ̀ yìí pé ìtòjìṣẹ́ bá fún yín ọlọ́run ní ẹ̀ ti mú sí sí o ní tó ti fẹ́ bá kọ̀ fún yín ó ní ẹ̀ta kéde ẹ̀jìnà sí ẹ̀dánù ẹ̀fáyọ̀ ọlọ́run dájú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìyá rẹ̀ nípa púpọ̀ yẹn fẹ́ni tí ọba fáyọ̀ ọlọ́run kọ́ lọ da gbogbo tí ọba tí lànà àlẹ́ sọ̀tọ́lọ̀ mu kó dà á lẹ̀ tí ọba ìfáyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yọ jẹba ti yà tèmi sí yà ẹ́ sọ̀gbọ̀nà yà yọ jẹ ìyà tó le kókókókó yọ ìyà tí sáfù ti ní tí ò ní lọ tẹ́lẹ̀ máa ń kẹ́ ilẹ̀ tó iná ló pín iṣẹ́ tó le irú eléyìí kọ́ ọ́ jẹ̀yà sùn ọ́ tún jẹ̀yà jí ni kódà tí wọ́n máa pé tọ̀ ẹ̀rẹ́ malik tó sọ̀nà ah, báwa bí ẹlẹ́dàá rẹ̀ yóò kọ́ọ̀tì fún àná yóò mọ̀ mí lẹ́la tí ẹ bá abẹ lọ kó jẹ ọjọ́ kan kó tiẹ̀ fún wa ní gba ọba tí nà wá lọ tó bá ti di ọjọ́ kan kó fún wa ní sinmi ọjọ́ kan láti ẹ máa fi sinmi di gbogbo ìyá ìtú sí tọjọ nígbà tí ìyá ìbá wọ́n sọ pé àní ìrẹ máa nì

ẹ bàbá dìrọ̀ máa ṣéwù àṣẹ wọn ṣe afá àlọ́dọ̀ ànẹ́bì ànẹ́bì ni ó afá àlọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn islam kọ́ direct ni islam tún ọ papọ̀ mẹ́lẹ́dà rẹ̀ gbogbo tó bá ti di kan máa fẹ́ ẹ̀mí náà kọ́ rí kó tó wá ti kó èsù àwọn sí wọn nìyẹn wà òfin ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run sílànà na náà wọ́n fi tẹ̀lé bá ànábì làwọn kọ́ sí ànábì ti pàtẹ kalẹ̀ níjọ lójú ayé rẹ̀ ẹ̀ wọ́n máa wẹ́rì wá wọn nítorí pé ànábì ní Monday ọjọ tí wọ́n bí òun nìyẹn ànábì ti máàkì ọjọ́ òbí rẹ̀ ní nǹkan méjì ni nǹkan méjì lọ sọ ọmọ sọ pé yẹn bí mi ọjọ́ yẹn náà gbé mi dìde náà lànàbí máa ń gbáwẹ̀ ṣé gbogbo mọ́ndé mọ́ndé mọ́ndé lẹ́sẹ̀ mọ́lì a padà máa rí torí wọn ò fi tẹ̀lé sàdẹ́gbò àbùkámọ̀ sọ̀tọ̀lá ń sáà fi ń ránà níbẹ̀ báyìí torí ẹlòmíì tí ó kìjú máa bí lónìí tí ò ní láǹfààní jọ mẹ́jọ ni. tọ́ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn o tọ́lọ́ ọba kó ṣe àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa torí kánẹ̀ sọ̀tọ̀lá sọ pé ẹni yóò wù tọ́ba ti tẹ́ kan tí ò sí àtẹwá ń bẹ̀ ọlọ́run dàtẹ́ yẹn padà sí bẹ́ẹ̀ sì ni ẹni yóò wù tó bá mú àdádálẹ̀ nǹkan tuntun kan wá nínú ẹ̀sìn ìsìn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run dàlú láyà rẹ̀ alẹ́ sọ́sọ́lá òde sọ́kọ́lọ́ wọn dàlú láyà kí sẹ́wù lọ́sọ̀ kọ́lọ́ wọn gbà pé ẹ tó bá dà yọ hàn tó bá ti dọ̀ tó bá ti dọ̀ máa ti kó bọ́lọ̀ tọ́lá gbójú ti ọ̀ràn ẹ sẹ́wù ti ní afọkànbalẹ̀ bàbá àní bàbá ń gbẹ́jọ́ bàbá ti ní ká àní problem bàbá ní tí ànẹ́bì bá dànù wọn láwọn ọmọdé tí ó dàgbẹ̀ sí àwọn ògo bí bàbá ó ṣe rí yàtí ẹ̀ wọn náà bá yàtí ẹ̀ pàdé tó bá dàlí kí á bàbá ọjà wọn kù lára ẹ̀ bàbá òní ah tẹ bá gbé sẹ́fẹ́ yìí la tẹ̀lé sẹ́yìn náà ó gbé dákẹ́ iná lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀tì dájọ́ gbá yẹ lọ máa tẹ̀lé wọn máa sọ bẹ́ẹ̀ ló dé tẹ̀ sọ̀rọ̀ iná lọ́wọ́ mọ́ kálukú bá bá rẹ̀ nígbà tí èdè pé mi tóun náà wà ní jọ́nà ni tí wọ́n kínú fi ámì ọ̀tún báyìí ìbájọ àwọn jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí wàá là wọ́n tó lọ́mọ ṣe kútùbà fúnra ra wọn kẹ́tù lọ́mọ ṣe mólìdì yín bẹ́ẹ̀ wọn kálukú ọba rẹ̀ ẹjẹ́ àtọ́ra ẹ̀dá kò torí tọ́lọ́hún tọ́lọ́hún ọba kó ṣèrọ̀rùn àtìrọ̀rà torí tọ́pọ̀ tèmi àtẹnìkọ̀ọ̀kan wa. a bẹ́ẹ̀ ti lè a bẹ́ẹ̀ ti lo tànẹ́tù tọ́lọ̀ láti fi ṣe tá a bá pè níjọsìn ìrọ́ ni. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé á lọ mọ̀ pé dáadáa ju ìjọsìn ọlọ́run bá àlà sí ó tún fún àwọn àsìkò sí ó fi àwọn òdiwọ̀n sí. kò wá tọ́gbọ́n mẹ́ẹ̀dé ènìyàn tó jẹ́ mùsùlùmí gidi ààlà tó lọ́n fi kalẹ̀ ń bí ìjọsìn ọ̀tọ́fù láti tayọ rẹ o ọ̀tọ́fù o. irun nínú alukur'an karim ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ fún wa kóhun pàtìkò sí irun ọlọ́run dáadáa ju irun ó ti di. ọ̀ràn àyàn kan tó ní gbèdéke àsìkò fún gbogbo olùgbàgbọ́ òdodo. ó túmọ̀ pé wọ́n ní ìsìn òní wọ́n ní sọlá tuntun rí tó òní ẹ̀fìmílẹ̀ ẹ̀fìmílẹ̀ wọ́n láti kírun láyà àtibárò nígbà tí wọ́n fi máa ń sẹ̀ nínú yóò ní sí ọlọ́run ọba àti ìsìnrí ọlọ́run ló tóbi lọ. wọ́n náà gbọ́n bá tán wọ́n máa yanjú yẹ àbí kí lọ́lọ́run fi gan ẹ bàbá alágbájá ti ó ti ọ̀run tiẹ̀ lọ́mọdé kọ́rọ̀ tí wọ́n tayọ bẹ́ẹ̀ o lọ́mọdé ọ̀rọ̀ wọ́n tayọ bẹ́ẹ̀ o ọlọ́run àfi ọ̀dà kọ́mọdé ọ̀rọ̀ wọ́n tayọ ọ̀run torí inú ẹ̀sìn tán bá lọ́rọ̀ èèyàn ti tayọ pé kírun wọ́n dájú pé ó ti lọ́dí orí tàbí bẹ́ẹ̀ kọ́ ó ti gbọ́n tẹ́lẹ̀ kọ̀ pọ́n mọ́ tàbí ẹ̀ka tó sọ pé ó ti dàgbà dájú kò lóye mọ́ wò sùn báyìí náà ni kò sí kankan mọ́ wọ́n bá ń sọ àsọ̀rọ̀ kan yọ ìgbà yẹn o lè tó ṣe pé o ní ṣe kíni o o ní ṣe sọ láti mọ lásìkò yẹn ìgbà làákà pé ọmọ mọ́tò tọ da ara ọmọ ìyàwó tọ da afẹ́ ọmọ ilé tọ da kọ ṣùgbọ́n wọ́n ti tayọ ọrùn o lè tayọ ya náà oríṣi ilé ẹ̀dá ẹja kàtìkàtì ẹ mẹ́jẹ káwọn èèyàn wá kó oúnjẹ wa tọ ṣe rí nù bẹ́ẹ̀ náà ni afẹ́ kírun lápẹ̀rẹ̀ mẹ́rin ni kẹ́nìkan ní pé bá o lè fi rákà kan tèmi wé mẹ́rin tiẹ̀ ibi táwa bá a tá a bá dé yìí kódà tá a bá sọ bọ́ọ̀lù pé má jẹ̀ bá ti kí yóò má jẹ̀ ni ọmọ tẹ̀lé má tẹ̀lé rú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ o àwọn ọ̀daràn bẹ́ẹ̀ wọn ni bàbá tẹ̀ fi kírun ni àbí nǹkan ti ọ̀ ìyẹn di bàbá bẹ́ẹ̀ àwọn bàbá wọ́n tẹ̀ ṣe ní ìsìta pẹ̀lú ọlọ́run subhanallah bàbá wà ládìrá lọ́wọ́ àdìrá bàbá wà nígbà wọn ti wà ládìrá bàbá ó ti yanjú gbogbo ẹ̀ bàbá ti sáyìn wọn ti di ọ̀sẹ̀ kankan lẹ̀ oṣù kan ẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ pátípátí lẹ́ẹ̀ máa gbọ́ ọlọ́run kọ́ làwọn akóbi àwọn ọ̀rọ̀ ọbú wọn. tó bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìjọsìn wa ó ti ní àlà ọ̀rọ̀ sọ̀láàtù láwí yẹn nìsà òtìrì oh láyà tá a dé ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ní hajj yìí àwọn oṣù kan ni òun náà shawwal àti ilé wa bákan náà nínú ọrụ àwẹ̀ ọlọ́run ọlá ní oṣù Ramadan ètò ti pẹ́ ọba báyìí kí ọlá sọ kalẹ̀ fún àwọn èèyàn nínú rẹ̀ alukur'ani yìí ìmọ̀nà lọ́jọ́ fáwọn ènìyàn àti àwọn àlàyé tó ti inú ìmọ̀nà jáde bó ti rò yẹn ni ó ní ìmọ̀nà lọ́jọ́ fáwọn ènìyàn àti àwọn àlàyé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó tún ti inú o. subhanallah bẹ́ẹ̀ni pé òfin ẹ̀sìn Ọlọ́run sọ pé rọmọdán láti gbà wẹ̀ rọmọdán bẹ́ẹ̀ni kaba nínú ṣàwálù wọn gbà ọdájú kí òní làákàyè tọ́ba ní síwájú ni òun ó ti gbà bínú oṣù táwa yìí ni òun ó gba rọmọdán nu kí ló lọ́ọ́ fẹ́ gbà ó ní rọmọdán rọmọdán kọ́ ló fẹ́ gbà ó ní rọ̀bẹ́ làwọn wọlé torótù yẹn náà ló tún fẹ́ máa fi pé wọ́n ní ọgbà òun náà ló ṣe kí ni ló fẹ́ máa fi pé ajẹ́pọ̀fin ẹ̀sìn Ọlọ́run ó ti fa àlà sáwọn nǹkan kankan ó ti ṣàlàyé àwọn nǹkan kankan ó fi àsìkò sáwọn nǹkan kankan á gbọ́dọ̀ kálẹ̀ ẹ wá béèrè lọ mólì jíṣẹ́ nígbà tó bẹ̀rẹ̀ nù rabi lawali yìí yóò tún ṣe rabi sani àti rabi eh, jumada kula jumada saniya rajab shaban ramadan shawwal dunkada yóò tún ṣe lẹ́yìn iléyà ó lè jẹ́ afa alágbájá ń lọ ni. àmọ́ pé bẹ́ẹ̀ náà ni pépé ti ṣe máa ń lọ tó bẹ́ẹ̀ náà nù so eléyìí ò lè jẹ́ ìjọsìn ẹ̀dá kò torí tọ́lá ẹ̀ má ti kàtàrà wa gbogbo àti àjẹrùsí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn òfin tó de ìjọsìn tá a sì ń láti mójútó òun náà ni pé ọ̀ranyàn ni fún wa kọjá pé ìjọsìn yẹn ó dúró lórí ìnífẹ̀ẹ́ ọlọ́run lórí ìnífẹ̀ẹ́ ọlọ́run àti ìrẹ́ra ẹni ńlẹ̀ fọlọ́run àti ìmọ̀ abẹ̀rù ọlọ́run àti ìmọ̀ràn kan ọlọ́run ìjọsìn gbọdọ̀ dúró lórí ẹ̀ torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ ń sọ nípa àwọn àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn tó èso olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní àwọn yẹn làwọn tó fẹ́ yí pé wọn a máa sin ọlọ́run ọba wọn ó sì máa lo akàtọ̀ tó dáa tó wúlò tó yá yìí wọ́n máa fi wá àsomọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹkẹ ọlá wọ́n máa ran kẹkẹ ọlọ́run wọ́n sì máa páyà ìyá ọlọ́run yẹn ni pé bó ṣe ń sin lọ́run ọmọ ọ̀ràn kan ìkẹ́ ọlọ́run lára rẹ̀ ó sì máa páyà ìyá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọmọ ọ̀ràn kan àforíjì ọlọ́run ọba bẹ́ẹ̀ ọmọ páyà ẹsẹ̀ rẹ̀ tó ń sin ọlọ́run ọba tí tí ọlá ga jùlọ bákan ọlọ́run tí ọlá rẹ̀ gbẹ̀dùn lọ́wọ́ ń sọ wípé àwọn wọ̀nyẹn wọ́n jẹ́ ní tó ṣe pé yusari ìrúnẹ̀ fil khairat wọn a máa sálágbá ń tètè ní iṣẹ́ olóore bákan náà wọ́n sì máa ń pe àwọn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lẹ́ni tí ń ran kan ọlọ́run ọba tí ń sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run wọ́n sì jẹ́ ní tí ń bẹ̀rù ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ní àníjẹ́ dáadáa tí tọ́ba yẹ pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ẹ máa tẹ̀lé ànábì ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́nífẹ̀ẹ́ yín yóò ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín dáadáa ju ọba ọba aláforíjì ọba tí kẹ́ni ni ọlọ́run níṣẹ́ tó wàá sọ fún ọ pé ẹ tẹ̀lé wọn ọlọ́run ẹ sì tẹ̀lé òjíṣẹ́ tí wọ́n bá yẹ ìpadà tó láwọn ọ̀tẹ̀lé wọn àwọn ọ̀tẹ̀lé mi ọlọ́run ọba ìdíje alálòhùn nífẹ̀ẹ́ gbogbo kejì orí báyìí ẹni tí ọ̀tẹ̀ lọ́lọ́run tí ọ̀tẹ̀ lẹ́yà ọlọ́run lóhùn nífẹ̀ẹ́ gbogbo kejì èèyàn máa fáyà pé nígbà tó ọba lọ tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tàbí tọ́lọ́run àjẹpẹ́tọ̀ ìdájọ́ yìí ti ń lọ ó léwu púpọ̀ ó léwu púpọ̀ kù rẹ̀ níbẹ̀ sọ́tò alẹ́ ìmúrọ̀n àyà thirty one to thirty two lọ́lọ́run ọba ti sọ yẹn fún wa nínú téèyàn ti fi máa rí nípa ìmọ̀lọ́ nípa ìdíkẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá òun náà ní kékeré ọmọ akẹ́lá ní sọ́sọ́làm dáadáa gẹ́gẹ́ bá ṣàlàyé ní jẹjọ bẹ́ẹ̀ sì ni lẹ́yìn bá sọ fóun tẹ̀lé àní sọ́sọ́làm náà á rí pé yóò máa tẹ̀lé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ méjèèjì ti lọ wọnú ara wọn èèyàn wà ara foríjì lọ́dọ̀ ọlọ́run níbi gbogbo ẹ̀ṣẹ̀ yóò sùn wá ní kọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ yóò sọ òun dẹ̀ tó sì pé yọ̀ọ̀kẹ́ bárakàlá ọ̀gbìn wọlé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní wọ́n sún náà wọn ní fáìlì wọn yìí yẹ بما فيهما من الآيات والحكمة فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد gbogbo àtàjẹ́ olóṣèlú ọlọ́wọ́n bá ìjà lọ́mọ ìgbé ẹlẹ́ẹ̀kẹfà lọ́jọ́ ìparí nínú àwọn ìpìlẹ̀ lọ́jọ́ ìpìlẹ̀ ìjọsìn láti gbọ́dọ̀ tó tẹ̀lé nù ìjọsìn òun náà ni pé ní jẹ́ ìjọsìn kò ní já fún ẹrú kò sì ní jábọ́ fún ẹrú kò sì ní kó fún ẹrú wọn ní rè kó lọ́rùn ẹni tọ́lọ̀ ti la wọ̀bọ̀ lọ́rùn láti ìgbà tó ti bàlágà tó ní làákàyè títí dìgbà tí ó fi kú ìjọsìn àtẹkùn ni o àtẹkùn ni irun gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan òun tá à ń pè níjọsìn òun ni nǹkan tó ṣe pé kìí ṣe bá ti lásìkò kan tí ó padà yàtọ̀ àfọ̀kù ti tán nù gbèsè ayé wa ìjọsìn yẹn ní tí ọmọ wa mùsàkàrí rọ kí ọmọ wa ni kí ọmọ tó tẹ̀léra wọn nínú ìgbésí ayé wọn nínú ìgbésí ayé wọn àwa máa ṣe lọ títí tọ́lọ́wọ́n pípé kátá síbẹ̀. lópin ìgbà tí ọba ń jẹ́ mùsùlùmí tó ní làákàyè kí nǹkan kan làákàyè rẹ o ah! ọmọ ọmọ àpèjọ sí lọ́kọ́lọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ni ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọsàn pa ní sọ́sọ́làm gàgà fúnra rẹ̀ ẹni tọ́lọ́wọ́n tẹ́gbẹ́ tí èèyàn bá lágbègbò nǹkan ni kò ní ìbálágbègbò rẹ̀ ọlọ́run ní bèrè àtúntò wá ìbùdó rọ́bà káhátà àti ẹ̀kẹ́lẹ̀ pé má tẹ́ ẹlẹ́dà rẹ̀ títí tí àmọ̀dájú òfin dé wa bá wọn àmọ̀dájú ìsòfíà tó ń tukùtù wọn nígbà tí èèyàn bá tẹ́ tó wà sọ́là ni tó bá ti ti tẹ́ débi kan títẹ̀ ti já mi wọn nígbà yẹn kò bùkátà kó ṣèjọ sí ma wọn ní yẹ̀kéènù lọ́dọ̀ àwọn yẹn ṣùgbọ́n àná jẹ́ kí yẹ̀kéènù yá wa dáadáa yẹ̀kéènù yé wa látara ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa torí pé nígbà táwọn tó kúlé lórí yẹn náà ní ti sọ pé àsọláta àsọláta wọn mọ malakẹta ìmánuko ẹ ẹ mójútó rẹ kírun o gbogbo àwọn tí ń bẹ lábẹ́ kápá yẹn mójútó wọn kọ́ máa kírun ẹ mójútó wọn kẹ́ẹ̀dé dáadáa sí wọn. àdẹ́rù sọ́lá ń bẹ lórí ààrẹ ẹ̀kú ní sọ pé qatala Allahu al-yahuda wan-nasara ní yahudi àti nasọ́rọ̀ sani sọ sọlọ sọ bẹ́ẹ̀ lórí sani bí ti wà láàrẹ kù sani bí bá tẹ jì báyìí tí ba bá fi dájú báyìí tí wọn bá fi jí báyìí àti sọlá mùsùlùmọ sọ mùsùlùmí ti kírun tí wọn bá ní òkírun Abubakar ọlọ kírun fún wọn subhanallah tẹrí báyìí níbo la wá forúkọ sí báwo ọmọ jẹ orúkọ tẹ̀lé orúkọ tànẹbí sọ sọlá níbo la fi tẹ̀lé sí báwo ọmọ fi tẹ̀lé tẹ tẹ̀lé tẹ tá a ti wá sọ pa débì kan ni tọ́ba ti tẹ̀sí tẹ̀sí ọ̀sìn débì kan òkú kátàkùn tún ṣe máa àkíkú nìrun àkíkú òun ni ìrun kó kálukú wa kálọ̀ ọmọ bẹ́ẹ̀ suratul hijr aya ninety nine lọ́nà ti sọ yẹn fún wa gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́fẹ́ pàtàkì kàkálẹ̀ gbogbo àtàjẹ́ òsìn ọlọ́run òun ni àwọn òfin tó de ìjọsìn tán lálàáfíà tọ́nà ọba ìlẹ́jọ́ láti lóbi fún wa bákan náà èyí tó jẹ́ báyìí wa Muhammad sallallahu alaihi wa sallam tó pàṣẹ rẹ̀ fún wa èyí tó ṣe yí pé ó mú wá sí etí gbọ́ gbogbo ọjọ́ tẹ̀tẹ̀ ata sọ yìí tá a bá ní ká ṣe wò lágbègbè ọ̀rọ̀ sofiya pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tó ṣe kí wọ́n dá sílẹ̀ ẹ rí i pé wọ́n wọ́ gidigidi wọ́n fi pátápátá kó lórí gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà ètò ìpínlẹ̀ àtẹnìkan kan tá a ti gbọ́ yìí tó sì jáwọn ìpìlẹ̀ jíjẹ́ kí ìjọsìn ọ̀la láàbíà tá a bá ní a máa ṣàlàyé gbogbo nǹkan yìí nífọ̀síwẹ́wẹ́ a rí i pé àsìkò ti lọ púpọ̀ gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ amójútó tá a gbọ́ yìí

ọjọ́ wọn wa ẹ̀dá kan ẹ̀jẹ̀ amójútó ẹ̀sìn wa dáadáa kọ́lọ́wọ́n bá kó sí àlùfẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa allahumma a'izza al-islam wal muslimin wa dhilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da'a ad-din allahumma a'izza al-islam wal muslimin wa dhilla ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da'a ad-din اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين اللهم اجعل تدبيرهم تدميرا عليهم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 سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قوم الى صلاتكم رحمكم الله تعالى